bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah ètò alilmu nurun ní ogun orí afẹ́fẹ́ ètò tí àjọ tí a mọ̀ sí markazu kalibu salim tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ the pure heart islamic center ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà lórí ìkànnì yìí a máa ní àǹfààní láti gbọ́ ètò yìí ní gbogbo àkókò yìí tí oṣù ramadan tí yóò fi wà ń ta murtada alim ní orúkọ mi imam suleiman hamza abu ahmed tí àjọ máa ń mú ètò wá àwọn náà wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi àjọ tí mo dárúkọ yìí markasul kalib selim ó wà ní àmùdá àmùdá jọǹkú ní ìbàdàn wambi ni wọ́n fi ìkàlẹ̀ sí kọ́lọ̀ ń jẹ́ kí àjọ náà kó bá san lẹ́san olóore fún gbogbo ìgbìyànjú wọn lójú ọ̀nà ẹ̀sìn ustaz bismillah. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وصحبته وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أدعو فون ولوبا أتركات جفون نبوة محمد صلى الله عليه وسلم أتي وراء لي أتي صحابة أني ونقبل يندني ودولون سبحانه أمور صلوري المفترون وأحكامهم fi shari'ati islamiyya àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala àti anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n yọ̀ǹda fún láti má wà ní inú ààwẹ̀ tí wọ́n sì jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ ẹni tí ó ti bàlágà ṣùgbọ́n ọlọ́run àtànábì rẹ̀ tó jẹ́ páwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe òfin wọ́n fi àwọn kan lẹ̀ wọ́n lè láǹfààní àti má gbààwẹ̀ pẹ̀lú wa a fẹ́ mọ̀rú àwọn èèyàn wọ̀nyí àti kí ni ìdájọ́ lọ́lọ́kan ọ̀jọ̀ kan èyí tí ó jẹ mọ́ wọn ìpìlẹ̀ lórí àwọn èèyàn wọ̀nyí òun náà ni ayọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ń bẹ nínú al-Qur'an al-Karim tọ́lọ́ba ti ṣe àlàyé fún wa pé tó ń fẹ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni rọrùn òun ò fẹ́ ìnira kò fẹ́ wàhálà kò fẹ́ fún wa ọlọ́ba ń sọ fún wọn al-Qur'an al-Karim kò yuridu Allahu bikum al-yusra wala yuridu bikum al-'usra ọlọ́ba ní tó ń fẹ́ pẹ̀lú ẹ̀yin mùsùlùmí ẹ̀yin olùgbàdo òdodo pẹ̀lú ààwẹ̀ àti ìdájọ́ rẹ̀ òun náà ni kó lè mú ìrọ̀rùn bá yín ọlọ́ba ní wala yuridu bikum al-'usra òun ò fẹ́ ìnira kò fẹ́ fún wa torí ẹni afáwà àbẹ Abdurrahman as ẹni tó máa ń fẹ́ náà ni pé kí òfin yìí kó jófin tí ó rọ̀ wá lọ́rùn tídì kan àbí kejì bá wá ṣẹ́rí wá tó fẹ́ jẹ́ kí àwọn òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa tó fẹ́ jẹ́ kó sapá kan jàmá fúnra ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ni ó tún wá ń mú ìdẹ̀kùn wá fún rẹ̀ torí ẹni sheikh abdulrahman asaadi ló fi sọ wípé sahala wa tas'ilan akhar ọlọ́ọ̀ba fúnra ẹ̀ náà ni ó tún wá ń mú ìdẹ̀kùn wá fún wa láti lè bàjẹ́ kí ó rọ̀ wá lọ́rùn eléyìí ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wa pé inna ad-dina yusrun walan yushada ad-dina ahadun illa ghalaba Ànábì ní ẹ̀sìn Islam bọ́lá wọn bá ṣe gbé kalẹ̀ ẹ̀sìn tí ó rọrùn ni ẹnìkankan ò sì ní mú ẹ̀sìn ní kankan kan fúnra àfi kó jẹ́ pé ẹ̀sìn yẹn ni ó padà borí irú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó fi tó fi wá ní ara balẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé ó lákíyèsí àlàáfíà wa ó ní àkíyèsí ìjọmọ̀nìyàn wa tọ́lọ́n bá fi gbogbo nǹkan tó fi rọ̀ wá lọ́rùn níbẹ̀ òun náà ni ilé náà ló fi jẹ́ pé àwọn kan bẹ nínú àwọn ẹrú ọlọ́run tó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala báwo ẹ ṣe dọ́ràn yẹn tó yìí ọlọ́run tún fi rọrùn ó tún fi sí tiwọn látàlérí pé wọ́n ní ìdí kan àbí kejì àbí ìdíwọ́ kan àbí kejì àwọn ìdíwọ́ yìí àwọn náà ni àwọn tí a máa mí ẹnu bà á ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì tábàwọn náà alukur'anul karim ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sọ ìran èèyàn méjì fún wa bákan náà tábàwọn ní sunna anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àáríran àwọn èèyàn míì náà tánàbíwa muhammad sallallahu alayhi wa sallam tún ṣe àlàyé fún wa pé wọ́n lè fi ààwẹ̀ kalẹ̀ látara àdíwọ́ tó wà pẹ̀lú wọn a nínú wọn ẹni tó jẹ́ pé tó bá fa ààwẹ̀ kalẹ̀ yóò máa gba ààwẹ̀ tó bá fi kalẹ̀ yí padà lẹ́yìn ìgbà tó sọ àwẹ̀ bá lọ tán ní dèédé iye ọjọ́ tí ó bá fi fa àwẹ̀ kalẹ̀ nínú àwọn èèyàn wọ̀nyí ibẹ̀ láti rí ẹni tá àárẹ̀ ń ṣe nínú àwọn èèyàn wọ̀nyí ibẹ̀ láti rí arìnrìn àjò nínú wọn òun náà láti rí obìnrin tó jẹ́ pé ó ń ṣe nǹkan oṣù ẹ̀ adẹ̀rí nínú wọn tó jẹ́ pé tó bá fi àwẹ̀ kalẹ̀ láì ìgbà yóò bọ́ aláìní ni gẹ́gẹ́ bí àwọn àfọ onímọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹnu kọ nínú wọn nínú àwọn èèyàn wọ̀nyí láti rí àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin a sì nínú àwọn èèyàn tí wọ́n fi àwẹ̀ kalẹ̀ tó yẹ pé àwọn àfọ onímọ̀ kọ́lọ́nkú mọ̀ sábà ní kẹ́ wọn ìyapa ń bẹ láàrin wọn pé tí wọ́n bá fa àwẹ̀ kalẹ̀ yìí ǹjẹ́ wọn ó gba àwẹ̀ yìí padà ní àbí wọn ó bọ́ aláìní àbí bí wọ́n bá tiẹ̀ ti bọ́ aláìní ni wọ́n tún máa gba àwẹ̀ padà eléyìí a máa mú àlàyé wá níwọ̀n bá bọ́lọ̀ ń bá ṣe fún wa ní àǹfààní ma nínú alukur'anul karim àti nínú súnà anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rín àwọn alákọ̀ọ́kọ́ ní àwọn ikọ̀ tó jẹ́ pé àwọn láǹfààní kí wọ́n fa àwọn ẹlẹ́ tabawọn alukur'an alkarim ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nínú àyà suratul baqara ní àyà 185 ọlọ́ba ni wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayamin ukhra ọlọ́ni ẹni tó bá jẹ́ aláàárẹ̀ tàbí tó bá wà ní orí ìrìn àjò fa iddatun min ayamin ukhar ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ kó mú àwẹ̀ rẹ̀ wá ní déédé ọjọ́ tó bá fi fi àwẹ̀ lẹ̀ nínú Ramadan àti rí méjì nínú ìdìbà yìí náà al-Qur'an al-Karim ìdí alákọ̀ọ́kọ́ ọ̀nà ni al-marad ọ̀nà ni àìsàn kọ́lọ́n kó má fi àìsàn kó má fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bọ̀ òṣòro kan fún yàn lẹ́yìn ìgbà tí yàn bá ti dọ ọlọ́run ọba nà tó tó tó kọ́lọ́run bó fún yàn lálàáfíà inú àkọọ́lẹ̀ mi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man asbaha mu'afa fi jasadi aminan fi sirbihi inda wukutu yawmi faka annama hizat lawo dunya bi hadafiriya anábìlẹ̀ tọ́lọ́run bá ní kó jí nígbà tó wá mọ́júmá ọlọ́ba fún ní àlàáfíà lágọ̀ọ́ ara èyí tí ó jẹ tí ó mu ó nílé ẹ̀ ó tún rí ibìkan forí pamọ́ sí i anábìyàn ọlọ́mọ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fúnra ẹni bẹ́ẹ̀ tá a rẹ̀ bá wa wọlé ìta ń pè ní ìdájọ́ ọlọ́run a máa dẹ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn a máa dẹ̀ ìdájọ́ tá a rẹ̀ bá ti wọlé fàpèjúwe téèyàn bá jẹ aláàrẹ̀ tí ò láǹfààní àti ṣe àlùwàlá nínú sàrẹ́ islamiyya nínú òfin ẹ̀sìn ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ láǹfààní àti ṣe tàyámù èyí tí a máa ń pè ní àlùwàlá elépẹ̀ tí ó kàn fọwọ́ lulẹ̀ tó bá ti fọwọ́ lulẹ̀ yóò fi pa ojú yóò fi pọ̀ ọwọ́ rẹ̀ dọ́rùn ọwọ́ bí islam ṣe rọrùn tó nìyẹn anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń sọ fún imran ibn hussein anabi ni salli qa'iman tálàfíà bá ń bẹ lára rẹ̀ kírun lórí ìdúró fa in lam táàrẹ̀ bá ti wọlé tó láǹfààní àti dúró mọ́ fa kò jókòó kí fa in lam tó bá tó láǹfààní láti jókòó kírun fa ala jamb rọ̀gbọ̀kú fẹ̀gbélélẹ̀ kó fi máa kẹ́wọ̀n eléyìí tó bá ń tọ́ka kankan ní tó ń tọ́ka sí òun náà ní bí ẹ̀sìn Islam bó ṣe jẹ́ ẹ̀sìn tó fi ayé tó fi rọ̀ wá lọ́rùn ọlọ́ba sọ̀fánà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé má anzalna alayka al-Qur'an litashqa a sọ al-Qur'an kalẹ̀ fún àti àwọn àdájọ́ àwọn ọlọ́run tó ń bẹ níbẹ̀ kí palára ó lè bá a bá ọ kí wàhálà kí fìtínà kó lè bá a bọ́ ìdájọ́ kan náà ni ó wà fún ẹni tí òun náà jẹ́ aláàrẹ̀ nínú àwẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ pé àárẹ̀ ó bá ṣe táàrẹ̀ bá kọlù lásìkò ìgbà tó Ramadan ń lọ lọ́wọ́ tó láǹfààní tó jẹ́ pé bóyá ó fẹ́ gba ìtọ́jú kan sí kejì lọ́spítù ni àbí kò tiẹ̀ gba ìtọ́jú lọ́spítù lókùrúgbà tó bá ti mọ̀ pé àárẹ̀ ti wọ̀ wọ́n lára ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ó láǹfààní àti fi àwẹ̀ ó láǹfààní àti fi sílẹ̀ bẹ́ẹ̀ náà ni arìnrìn àjò arìnrìn àjò náà nínú òfin ọlọ́run bá subhanahu wa ta'ala níbàámu sí àyàtà àkàyé ó láǹfààní àti fi àwẹ̀ kalẹ̀ títí tí rìn àjò rẹ̀ ó fi kásẹ̀ ńlẹ̀ iye ọjọ́ tí ó bá wá fílẹ̀ láì gbà nínú Ramadan nìyẹn yóò padà máa gbà lẹ́yìn ìgbà tí ààwẹ̀ bá lọ tán bó ti yẹ pé arìnrìn àjò arìnrìn àjò láǹfààní àti gba ààwẹ̀ lókùrú ìgbà tí ààwẹ̀ gbígbà yẹn ò bá ti ní fa ìpalára fún tí ò ní fa ìdíwọ́ kankan fún lórí ìrìn àjò rẹ̀ ẹ̀rí lórí eléyìí òun náà ni hadith abi darda radiyallahu ta'ala anhu tó wà lọ́dọ̀ imamu muslim ó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ imamu bukhari abu darda ona kharajna ma'a nabi sallallahu alayhi wa sallam fi ba'di asfari ó ní àwọn jáde pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam níkan nínú àwọn arìnrìn àjò anabi wa muhammad hatta yadọ arrajul yadahu ala ra'sihi min shiddati alharri ó ní ìgbà táwọn jáde ó jẹ́ àkókò àkókò tí wọ́n jáde jẹ́ àkókò tó jẹ́ pé ìgbóná tó jẹ́ pé òórùn pọ̀ níta ó ní òórùn yìí pọ̀ débi pé kálukú bẹ̀rẹ̀ sí máa da ọwọ́ bo àtàrí ẹ̀ látara bóòrùn ìṣẹ̀lẹ̀ tó ó ní fáma fínà sọ ìmùn ilà máa kánà mí náà nàbí sallallahu alayhi wa sallam wabni rawaha ó ní kò wá sí ẹnìkan kan tó gbààwẹ̀ níjọ́ náà lọ́hùn látara líle tóòrùn lè yìí àfi anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àti kan náà omi ẹgbẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó gbàwẹ̀ nírìn àjò ibẹ̀ ni àwọn àfáà ti fàáyọ ìpè gbígbàwẹ̀ tánabi gbàwẹ̀ nírìn àjò yìí ó túmọ̀ sí pé kò fa ìnira fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ètí ọ̀tún jẹ́kẹ́lẹ́ ẹ̀kọ́ yìí wá dáadáa àkọọ́lẹ̀ imam bukhari àti imam muslim mi náà wá nínú àdìsí ìyàwó aisha radiyallahu ta'ala anha ìkan náà sọ̀hábà tá ń pè ní hamza ibn amru al-aslami ìyàwó aisha radiyallahu anha tó gba àkọọ́lẹ̀ àdìsí yìí ó ní wàkánà kẹsìrọ̀ síyàm ó ní sọ̀hábí tá à ń pè ní Hamza yìí ó jẹ́ ẹni tó pọ̀ láwẹ̀ púpọ̀ tó kúndùn àwẹ̀ ó lẹ́ni wá lọ́ba nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wà nàbí wa Muhammad àwọn sọ́mu fi sáfàr ìjà àǹfààní wà fún mi láti gbà àwẹ̀ tí n bá ń ṣẹ̀rìn àjò faqal anabi wa ń dá lóhùn pé in shi'ta fasum wa in shi'ta fa aftir tó bá rọ̀ ọlọ́run gbà àwẹ̀ tí ò bá ti wá rọ̀ ọlọ́run fi àwẹ̀ lẹ̀ láì gbà anabi tó bá wọ̀ ọ lè gbà á tó bá wọ ò lè má gbà ó túmọ̀ sí pé kéèyàn ó gba àwẹ̀ ní ìrìn àjò lókùrúgbà tí kò bá ti fa ìnira kankan tó lágbára sí èèyàn tàbí sí àgọ́ ara èèyàn kò sí láì fi ń bẹ̀ bákan náà ni kò sí láburú níbẹ̀ kéèyàn ó fi àwẹ̀ lẹ̀ láì gbà nírìn àjò ní pàtàkì jùlọ tó bá ti jẹ́ pé gbígbà àwẹ̀ yẹn yóò padà ṣe àkóbá yóò padà ṣe àdánwò fún yàn nínú àgọ́ ara èèyàn eléyìí nítorí àdìsí Jabir ibn Abdullahi radiyallahu ta'ala anhu tó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ Bukhari àti lọ́dọ̀ mọ́ Muslim oníkàánà rasulillah sallallahu alayhi wa sallam fi safarin faro'a zihaman wa rajulan qadi dhullila alayhi ó lànà bí wà nínú àjò kan lọ́jọ́ kan anábì wàá rí àwọn èèyàn tí wọ́n sùjọ níbì kan ó wá rí pé wọ́n dáwọ́ bo ọkùnrin kan lórí látara pó ti rẹ̀ ó ti wó kalẹ̀ anábì ń béèrè pé mahada kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ qalu sa'imun wọ́n lẹ́ni tó wà ń bẹ̀ aláàwẹ̀ tí ó ń ṣèrìn àjò tó ti rẹ̀ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam fún wa sọ dólóhùn pé laysa minal birri as-sawmu fi safar anabi kò sí nínú ṣó lóore kéèyàn máa gbàwẹ̀ nírìn àjò àwọn afáfáà yọ níbi pé yàní tó bá jẹ́ pé yóò padà kó ìpalára báyàn téèyàn fi nílé tọ̀síwájú bó ti tó àti bó ṣe yẹ bẹ́ẹ̀ náà ni bá a ṣe mẹ́nu bá ẹni tó náà bá tún jẹ́ obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ irú báyìí obìnrin náà tún ka àwọn ọjọ́ rẹ̀ títí nígbà tí Ramadan bá lọ tán yóò wá mú àwọn ọjọ́ yẹn padà àkọọ́lẹ̀ lórí eléyìí bẹ nínú sọ́yìnmá Muslim àti ọ̀dọ̀ Abu Dawud ìyàwó Aisha radiyallahu ta'ala anha oní kunna nahidu ala adi rasulillahi sallallahu alayhi wa sallam wọn lẹ́yìn anabi Muhammad àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù fanomar bẹ̀kọ̀dọ̀ ìsọ́m wọn máa ń pa wọn láṣẹ láti gba àwẹ̀ wọn padà wala nomar bẹ̀kọ̀dọ̀ ìsọ̀lá wọn kì í pa wọn láṣẹ láti kírun padà ó fi hàn pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò gba àwẹ̀ padà táwẹ̀ bá lọ tán ṣùgbọ́n kò ní kí ìrun padà adha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.